والصلاة والسلام على أشرف المرسلين نبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبعد السلام عليكم ورحمة الله وبركاته تو الحمد لله إنني أشهر رمضان إنه المول إفضاء 1435 أشهره جولاي إنه المول إفضاء 2014 karatuwa nale alikadi upoji suratul waqi'a ingini bai yuko jo insha Allah ayasha na karatu kui abakwa na suratul hadid aláwọ̀ kí jẹ́ ká gbọ́ kàmìlì بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم alhamdulillah aya yake dai allahu akwa ne kwayi sabbaha lillahi faya gidai oji o ṣika kí níhi ẹ̀fẹ́ yóò idun ọjọ́ ẹ̀fẹ́ yóò idun ọjọ́ ohun kìtì ọjọ́ pìtì oyin ẹ̀dùkwá ne sóra gidai àmì sóra náà aláwọ̀ ṣáṣá nẹ̀ ma kwayi dẹ̀fẹ́ wọn láwọn ẹ̀bọ̀dọ́mọ́ yàtsá nípa yìí alẹ́jú ẹ̀wọ̀n kìdọ́mọ́ náà lulẹ̀ yìí sẹ́bì fíìlì mọ̀báàlì alára bìṣádọ́ ní kìdọ́mọ́ kì áwá ojí ẹ̀wọ̀n kìlìgá ṣẹlẹ̀ wúdú mẹ́sẹ̀ bàhà yà ní kìdọ́mọ́ kì ṣe ọ̀dàngọ́ já dúkúmá dúdún fẹ́ ní sẹ́bì ṣísmà rọ́bì kàlàálà tọ́ ugbe kì wá alẹ́jú yìí sẹ́bì ṣẹ̀ngà ان تجو ابقوان سوره سوره التغابن من سوره الجمعه يسبح لله ما في السماوات وما في الارض الملك القدوس العزيز الحكيم سوره التغابن يسبح لله ما في السماوات وما في الارض له الملك وله الحمد وهو على كل شيء قدير ابقوان سوره لا سوره سوره الصف سبحان اليومه suratul hadidi sẹbàá ẹlẹ́ ọmọ suratul hashiri sẹbàá ẹlẹ́ ọmọ to ẹ́ e alẹ́ tí àbàkwá na suratul a'ala iyilika sẹbìhísma rọ́bìkal a'ala fún ẹlẹ́ ọmọ to gbọ́dọ̀ àmì kọlagẹ́rẹ́ ìkọjú aka iṣi ugwa ya dúnwọ́la ń òjíẹ́yún ya dúnwọ́la ń pa ẹ̀fẹ́ yóò ló ya dúnwọ́la ń yìn máyìnìhì àmì musabbihati lẹ́lẹ́bàá annabi sallallahu alaihi wasallam ami sura ga cha ne pai sabaha sabaha le pai ni annabi sallallahu alaihi wasallam isha gba mi sura le oji le takidashi yanhi inna fihinna ayatun afdalu min alf aya yani fa mi sura le ba ishinna aya gidehuma kaya ile kitiba kitobanga ya munne chudugu sura annabi sha gba takinyada shi حديث لا رواه أبو داود والترمذي والنسائي وقال الترمذي حسن غريب حديث ما ملايشي كان نبي شاك بامي سورة لا تاكي تو بلالا الله أكبر أن سبح لله ما في السماوات وما في الأرض سبح لله ما في السماوات والأرض أن دوك ديو جالي يا دو جو فه أن دوك فاني يا دو جو وهو العزيز ومشينا كبتما نوجيما كبتما نغاهي الحكيم كي انوچا شودا كي انوچو غاي وشيون كياشيغي نعم له ملك السماوات والأرض يهي ويميت وهو على كل شيء قدير له ملك السماوات والأرض ọfẹ́ ojálè ìpa ọfẹ́ anì aláhùjẹ́yìn ẹnigi lẹ́nu múnẹ̀kẹ́ ajọ́fẹ́ ojá nílẹ̀ àmáyémdà aṣọ́fẹ́ ọ̀gẹ̀ṣàngì jẹ́nu tóró ọfẹ́lẹ́kì jẹ́ amúnẹ̀dú jẹ́ jẹ́ ní jẹ́ ìnàbókù máa dẹ́ ẹjọ́ fẹ́lẹ́ ṣe ọmọ Inene kida appointment ye takida takide omo imane ne du kida appointment ye takide omo ni ini godfather kidere manyo bitake wenga lele to tudale ofe du ko ne jengini nene kisisa ne dia un ama ofe ojo ha ene du omo Allahu akbar Allah jo ujale yin wa ngojo jo he fa ne ige yuhyi wa yumitu ya dọrọ anyị enekere eju enekere eju ya aṅụrụkwa gị onwe adọrọ anyị nwụ na eyi nwelebite adụ na-ekpa gị ohuwa ala kulishe nkodir onwele onwe chineke na ikwu gị nụkpayu ojenwu dukwakụchaka enewudu gị bọtani ka ọjọ malụ dị nin enewudu gị tụkpa ọjọ li ka allahumani wa ma lam yasha lam yakun ẹ̀wọ̀n ikọjọ́ jẹ́ ìyẹn ládọ́mọ̀ ikọjọ́ máa jẹ́ ẹ̀wọ̀n lẹ́nìkì àdọ́mọ̀ ní wọ́n àwọ̀lwọ̀l áàkìrì هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم هو الأول هو الله لا أنشأني جودد أنشأني جودد كان دوما ودباوني والآخر unwa wace ne obiane kene duma won ya wa obi won geni والظاهر un chene ki tejugede wal ne unwa won chene majale dimana ise numa duki dejugede ya won chene numa ki tuma majale wani ifi hadithi irbad bin sari akagbali gudu yi ka nabi sallallahu alaihi wasallam akini inaya kidiha misura lele aya lele ise toba ngama ya udugo mune tumaini aya lele lele al-awwalu adh-dhahiru al-batinu wa huwa bi kulli shay'in alim kishinu makayangudu maini annabi sallallahu alaihi wasallam idiha duwa kichachi tabal kiwakubu abu hurairah رضي الله تعالى عنه حديث حديث أخرجه مسلم في صحيحه النبي صلى الله عليه وسلم ما إنه إيان يادا شيء بانبا إمي كاو جوجو كان شنك إمي كاو جوجو ما يعني يا كني شادوها يعني اللهم رب السماوات ورب الأرض اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالك الحب والنوى ومنزل التوراة والإنجيل منزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء أقض عنا الدين أقض عنا الدين وأغننا من الفقر ما يعني أدواك ديبا أنا جدو كان النبي صلى الله عليه وسلم أن يداشي taki da shi kiluluba imi kawo yi jẹun duka ne shi ki haduwa gida shi da to yi haduwa lele aya ka ci le gudu gida ya ya lede lakinihi wa antal awwalu wa shani jududu laysa qablaka shay'un kan duma wa do bayani wa antal akhir wa shani ubiyane fa laysa ba'daka shay'un kan duma ya wa biyadi wa anta adh wa shani jugudi fa laysa fawqaka shay'un kan duma da wa antal batin wa shani ka duma fa laysa dunaka adu'a ka nabi sallallahu alaihi wasallam ta ci ta gida shi da to da Allah ya gidai un wa nabi un idadu'a gidai ku hun هو الذي خلق السماوات والأرض في أيام ثم استوى ثم استوى على الأرض يعلم ما يلد في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما ينزل من السماء وما يخرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير والله تبارك وتعالى يكوى بين هو الذي خلق السماوات والأرض هو الله لبا ونشنك شون وجالك بانه في ستة أيام ويوجم فا ونجد شون وجالك بانه ثم استوى على الأرش تاكي منا يالي تاتي وجالي اه اللهم اللي تاتي وجالي وجال عرش وموني نادا تكي أبو جو أبي أبي نادا تجال وجال عرش لي ìdàṣídàṣí ọmọ kí n ìká ìdúkà nìkí ilẹ̀ ọ́ ìdúkà gbàgbọ́ mọ́ yí aláwọ̀ tàbárakà wọ́ta alákété òun mẹ́lẹ̀ àmá ọjọ́ ìná àdàdójá ọjọ́ dání mi pè yíwa nú ilẹ̀ mi mú dàdé mi pè oyá láàrẹ̀ sí ine ndug me chi emiki mali nin ino la dug me ka emiki ma gbo to ai dede imam malik rahimahullah yenihi al istiwa'u ma'lumun akuma to nini yenihi ona ko yo nada to ya la re ti o le ba gugu ojo ki ne o ya la re sile ehun ka mangi si yan ka mangce na dushin numa ka koyo ya al'ada shaba na lokaci wal kayfiyatu majhulun hama bi duniya al'ada tilali ona ki domo li yile kiti shion kana ke nike na iwa yi iyuyu le idashi o idupa gba ika iduka ne majhulun yan kana duma ne ke numa ni wa su'alu anhu bid'atun

akpa adudaba ne ọka akụdaba usu adaba ha ne api adaba ha ne amewudu ụka kwụnye ha ne ojoji enu manwụ ihe àwọn ṣẹlẹ̀ gẹ́gẹ́ dán ó nínúgùn adaba ha ne ẹlẹ́kú mama na ẹgbà mamẹ́rùtọ́ mama na ma ọ̀hẹ̀gbà na dúkìá ha ma. وما ينزل وما يعلم ما يلج في الارض وما يخرج منها ان كي ان ودو كو هان وزو سيما ان ودو كو هان amuli ki ahudu ko yana kwa kushaka Allah shenu maun gbogbo akere bone ki anya du ko yana ko ya chuchile an ojo shenu maun wa ma ya'ruju fi sama fiha wa ma wama ya aruju fiha ẹun dúkì àtẹ̀gù tí ó ọjọ́ àṣímà sẹ́hùn kì á tánẹ̀kú tí ọkọ́kọ́ omi dẹ́ ẹ̀hùn mọ́mí akó èyí òkúté yíṣà ẹ̀hùn akó èyí àfù kì á jù akó èyí ọ̀gbọ́dọ̀ àmẹ́rẹ́kìdẹ̀ ọjọ́ mọ́ akó èyí

kanibi sallallahu alaihi wasallam aka akinihi yurfau ilayhi amalu layli qabla an-nahari wa amalu an-nahari qabla al-layli yani ukolo kolo udu kamune ji takujo ki won ba amela ku mu kole me inu kolo ro ka kamune ji ku dugbogo takojo du oyo ke inu mo kolo le ma ku daba ti o ya le lo

gbodugumede ọjọ́ dẹ́kọ̀ àmẹ́ nígbèsèjì ohun ẹ̀dẹ́ ọjọ́ dẹ́kọ̀ èyí ọmọ ṣọ́dọ́dá ẹ̀dẹ́ àbẹ̀kókò ẹ̀dẹ́ aláhùdẹ́kọ̀ ọmọ lẹ tọ́dálẹ̀ imamu ahmed rahimahullah ma ẹni ìṣẹ́nọ́lá bíìtì méjì kàkìṣà akọ́ bíìtì méjì lẹ́yà arúchú na ríyá kó nẹ̀gí ma àkójọ́ dẹ́kùn ìdá máa kàlẹ́wùtà dára yóò man falatakul خلوت ولكن كل علي رقيب ولا تحسبن الله يغفل ساعة ولا أنما ما عليه يغيب امام مالك امام احمد رحمه الله ان اذا ما خلوت الدهر شونكي بوكيتي رايو با يوما اوجوكيتي بوكيتي غبودو با فلا تقل خلوت اكيكا كني اوميكيتي شنو ولكن اما kul aliya rakibun e maka kini hi ene ki amonito e ki alie en duke se gbakucha kai de ko inshallah wala tasabanna allah yaghfalu sa'atan wala anna ma yaghfa alayhi yaghibu eni wenne ju akini ojo aho la mi ti kanu kan ojo murudu me ikani ibe ojo dugbo muneme ime nduka jimi asin yenu ejibenu ku eke ti ba lenu nẹ́wọ̀n dúkì má jà ọjọ́ nù ẹ̀hùn kàlá tàbárakà ọ̀tà alákìkà wà wọlé rẹ̀ yóò ń ẹ́dẹ́ ma mẹ́ àyínà máa kú ìtù gbogbo orúkù mẹ́jẹ́ wọ́n na basir aláhù alẹ́hùn dúkù mẹ́ṣe وإلى الله lahu mulku samawati wal ard o fe o jali o fe ane allah yunge jo hele pa kushaka ola ki ka ko ayi ola le ara mi ko kare o habo la ma je gbon awa o ne yoyo ni won ja ka ko ki wo ayi yada be repeat yada be repeat turko la ki wo ayi inu ila allah turja'ul umur ala meridu pa kushaka ya yada be akara bojo alámẹ̀rí pa kó ọwọ́ yóò àdàbẹ̀ alò ǹtọ́jọ́ ti dálá ẹ̀bàkọ́ yányá kàyọ àgbàdá àmẹ́nà ọ̀gẹ̀ṣà pàgbàdá àmẹ́nà ọ̀lẹ́mì يولد الليل في النهار ويولد النهار في الليل وهو عليم بذات الصدور

ime imerokadu imrutunye ha udu mechi na etinye ya nọrọ ka menwe mgbakọrọ ka ṅụlute gwara gị ịgba ka a bịalụ iyi ịgba ka a chọwa achemụ ịgba ka a chọwa odu ị ma teni na ịgbara ya gịnị ugbo ṅụrọ ka dee dọọ ṅụwa ka gụ emgbakọrọ ka dee alahakbọr o ya ọjọọ na nagbe nwụ wahuwa alimun bi zati sudur enwe ki dọọ ṅene dọọ na ebe alahụ yonwe n'ima onye na ime eletu ekechonele agwa ayo ibebidugide wee gbakwụchaka ojima ibebie dugide wee ịba alachi dugide wee alụkegwu ala onye onye chima ya ejiche nwu na ete na-enye agba oye alachi onye onye chima ya ejiche nwu na ete na-enye akpa obie onye onye chima anyị lode ibe ya ete na-enye ara onye onye chima

وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير tọ́ abáláwọ̀ lílẹ̀ kojí ọ́dà àwọn ọjọ́ adùnwọ́ ẹ̀mí abájọ ẹdẹ́kì o yẹni àmìnú billahi mẹ́mẹ́ jẹ́kún lọ́jọ́ meje kuma me da kunun shan annabi muhammadu sallallahu alaihi wa sallama mi ma ni dukun je ko ojo je ko nuseun obi ke mi ma ni dukun ojo ke mi ma ni dukun nuseun ba wa anfiku mimma ja'alakum me ngodo ko me poko me bie alijo memele me ro ko me ohun ṣàríṣì kí é gidẹ jàálẹ̀kú mustaqla fi na fi kàkúmẹ́gbẹ̀gùn yẹ̀yìn ṣàmẹ̀ṣó dùn original ni onyinkùnmẹ̀ jẹ́ hun yọ amúnẹ̀ kúbọ̀ mọ́ tẹ́tàkà mẹ́wọ́ mọ́ rẹ̀ anẹ̀kùnmẹ̀ dúró ṣe àmọ́rá dámẹ̀ kúbọ̀ tẹ́tàkà bàbá mẹ́ ajẹgungun yìí kòdàálẹ̀ ekúmẹ́gbẹ̀gùn yẹ o ó ní àwọn ọ̀kọ̀gbà búmẹ́kúmẹ́ àtìkùn ṣe pọ̀kọ́ lẹ́wọ́n chukwu náà gẹ̀ẹ́ onye a meba na-enwe nkwonru chekwuda mechukwu na nwere no ụnụ ebi menwe ukwu torukwu iruchekwu gị rudabịa ahụ mechukwu na no wa mfiku mima ja alekum mustakhlafi na fihi ikumegbegwuje na kumegbegbuje nga menwelele toro alemede nwele chukwu aliji omemele kí a nọ ládàá wọn ọjọ́ náà fẹ̀lẹ̀dínà àmànú mínkùn aláwòyẹ́ ni àbókùnmà déhùnmẹ́kùnmà mí má nìdó ha wa anfaku taku ma ngoge harziki ma ma do kodu ma do chati kwa dini ojo lahum ajrun kabir yeno lada yiki betma nana ki betma woji ngoja do ngabo la jiki mo وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا

warasulu yad'ukum onu ti ojo on wa kwadume ni tu'minu bi rabbikum kuma ya medo kuno ojo ondume anabi akwadume kuma ya medo kuno ojo ondume aba ni bi madomo ni ami saadu kolo lechime ami tabi unga mu amora tawa amuko abikum agbadini ya ma wegule ma odole mama mo kuma adokola man ma amoko marudu ma nyama makichi kwa ma manya adamu nugba ma bụmadụ dole madami ya ji ya ma bụmadụ dole ta alhamdulillah amekumecha mmama ha a ga medomachi abayo nga ame onugbonugo nga akacha mmama nga ṅụọ aji egwu nga ṅụrụ dole abayo ire wama alakum la tu'minuna billah en gwo me ko ma di imani ni ta onu to jole udole nga adu abayo ire enwu enwu tudo ka adamu ne tanwụ tu ụdọ ka ada mụ ne ụdọ ka ada mụ ne waazi ka acha mụ ne ọkọ ka agbaba mụ ne jiga gịnị lite ominu birobikum mede akụmede ime anị kpọjọ ma ịtakwa menwụ ọla gị ajị ngana mejire yi me akụme ya dị ime anị kayanka ba zai zamto sauke mu raba ba ṣàdù ẹni múrọ̀ kó tóró kánpẹ́rẹ̀ yìí tọ̀tọ̀dálẹ̀ òdọ́ kò máa dú ayì wáàzì kò máa ṣe wá òfètí kò máa dún wáṣí àkí ní àwọn àtòrò káṣàdù agò káàdì imáni kọjọ́ káàgbàdé àkọjọ́ wọn ṣe wọ̀kọ́dẹ̀ àkázàmì ìsákọkùn mẹ́ àgbọ́nyà àlìkó

ọkọ̀ oyi une kì á tọrọ ka gbagba ọkọ̀ moto mercedes benz ọmọmẹlẹ́ka ìlànà àbẹ̀kínihì honda ọmọmẹlẹ́ka àbẹ̀kí toyota camry ka ọkọ̀ òlànà kòǹkóta wà ọkọ̀ adọ́kọ̀ oyi adùnà màtá adọ́kọ̀ adùnà mìíràn ìyá tọrọ ka gbagba kọ́kọ́ lẹ́nìí chọ́ọ̀chì òun alókè yẹ ọ̀màkẹ́ ló hmm, ọlọ́nà

nwa ne ụdị ọkọin iduke ka ile alibọ lịbọ amaghị m da m dụ nga anya ya kpọlanwụ ụnwa achụkọlọ kpọlanwụ ụnwa ya adọkọ a ihe ọkọle nwa adọkọ nwa adọkọ nwele nwe jeda ihe ọkọle nwe ngaghị nwe ha ọgili gwudo alụ taa takọkọ ya e lee akwa na nga wata ịnọ na akwụ nge na ọ nala ebe ju biro nge ju nwa akwụ nga anya ọgwụ ka ka m na anya imile kụ nga anya ehele bụ hage he oyotino na nebi deni no e ene ki bupa he ga du yo ngli buri nga ga ko yotino na nebi deni ni ha ha igi chane gi ne nuka ba be ke ranya ko me yo yo ka chono ke la bala ni mana nara maja ka doen dagu dago ne kele ba e nara ka maja ka doen kumu one kele e, one kele da yang mala no oyo oyo ngi yue ku gi chone kele da chone kele sirale dukulu kumone kele chaka chunga adu awu me ye chunga adu ame mo kichunga agbudo okulu pako chaka iye egbe ihe tukwe ko ko la kele o la yo kele ka ire yu bi onge adu agen i i idunga mama nkuma yeki ima de dunga mama yeki ni kicho lewo ya dun yele ongi dunga ongi dunga lewo yeki oyo ma na e yen ya wan oyo ma nyen onkala yen wanu tọ̀tọ̀rọ̀ alẹ́ dágó pé gẹ̀ẹ́sì àwẹ̀ nígbà kí ẹ̀ngà ṣùmẹ́ta máa dún torúkúmẹ́ agbàdínì mẹ́nìkì dágó gbàdínì ni mẹ́ alẹ́gáṣẹ́ alikóòdì pọ̀ ọjọ́ mẹ́ mẹ́mí kẹ́lẹ́ máa ṣe àádàgbà mẹ́ ònúgbà mẹ́ ọjọ́ dún mẹ́ ọjọ́ mẹ́ ṣe òdágó mẹ́ ògbébì ọjọ́

enilika kene domo ilikale chukwahiyo ei ineku maduwe kedu kwa yukulu unchukwahiyo ei abeki ineku makwe makujiji ugi agba bibi egi agbo kakai unchukwahiyo ei take wọn wá pọ̀ kwa ojú àti ìyá kaná àbúrú màmá mú ẹrù tí ìhùn ojú ọ̀nà tánú mádà káfẹ́ra fèdè ìhùn ojú ọ̀nà tánú gbàkùnmá mú ẹrù tọ́ka nǹkan káfẹ́ra fèdè àwọn oyé ẹ̀yìn tuda lo bi won ke na alkuri kwa mu shan kuma di in kuntum mu'minna mai di imanu ci ba bana da alkuri la huwa alladhi yunzilu ala abdihi huwa alladhi yunzilu ala abdihi ayatin bayyinat آيات بينات ليخرجكم من الظلمات إلى النور وإن الله بكم لرؤوف رحيم

itine gi hani ki wogba ya tini kasi yi huna hun annabi sallallahu alaihi wasallam abu aya ki lugudu ko aya ki dai dama dama o ja yayi un annabi sallallahu alaihi wasallama un ya dabal ki fi sahih bukhari kitab al iman ya aka ga sahabin ini ya amune kuma di iman ko jo kwa koi me mabu me mabu ki iman ma sha yi kutuli ibu ya iman ma sha yi kutuli ba ku ja kaida umayini hi amsabi mayini amela ikulam amela ikuma na amela chaiku wa nabi sallallahu alaihi wasallam ayini wa ma lahum la yu'minuna don kita ka amela ikuma adi imani wa hum inda rabbim kama po yo ya te omoyi amela ikuma ja ko lojo yi ama ma di imani ni makan matigwe kuma di imani imani ma abdu kuma di imani ajigo ka de ba chenga ikun shinwan nga ma anabi da tuma ma ni to fal anbiya amma anabi ojo ke ma anabi ojo imani ma ti ma na ye ku biti biti ni se wa anabi sallallahu alaihi wasallam ni i amma anabi imani ma ti ma na ye ku go imda shaman ti ko ki imani ma ti nga ye ku ngan to de muta wa ma lahum la yu'minuna wal wahyu yunzalu alaihim amma ko jo ku ma kpala ma bi wahyi amma ma di imani ni ma kan ala imani ma cin ayyukun ijeno kọlu ma yato ko nahanu amma kama sha mi sahabi yake amma ni imani ma ci mana ayyuku dole ba ku shaka ke amma kama sha mi sahabi amma ni imani ma ci mana ayyuku ngani bi sallallahu alaihi wasallam ayin wa malakum ana baina azharikum yan shi daka ma di imanin umya goga da megu ugo gogo ismaila omi kò máa ṣètàkàdà kú bìnúkú méjú kọ́ méjú gba ní òkúgbà kọ̀lọ̀ ọ̀gẹ́ni ibẹ̀ má lè bómi ní mákàkí ní mẹ́tẹ̀gbẹ̀kùn mẹ́gbà náà mẹ́tẹ̀gbẹ̀kùn mẹ́dí máa nì so abdul mẹ́dí máa nà jùgbó kàdé bá yìí mẹ́ṣẹ̀ ayékún ìṣe ní wàlákin ajabul mu'minina imanan yaji'una ba'dakum yajiduna suhufan bima fiha aboki imani ma chutotule kimani ma kimana ayekutule on chamune kuma anyawa obi

wọ́n kàbí adábí ìṣiṣẹ́ babú ẹwù amẹ́ríkàjá amẹ́yùmáka amẹ́ṣẹ́ ọgọ́ ìdá wọ́n àkó ẹ̀ṣẹ́ iná dúnmà púpọ̀ ayẹ́ yìí ilẹ̀ ìmọ̀ ìyá mẹ́ bóun gbogbo ẹ̀dàgùn ẹ̀dàgùn ṣe ni àbẹ́ ìgbàmàgbàmàgbọ́ òhòhò àmàlẹ́ ọjọ́ màlẹ́ ànẹ́bìn máàmà ànẹ́bìn màlẹ́ mẹ́lá ìkún òbí ànẹ̀ngàmà wá òbí ànẹ̀yìn ohun àgbàmàgbọ́ ọgọ́kà àgbàmàlà agbẹ́hálẹ́ jìgìdẹ̀ ìtàkwàmì nga ma duke donu nga ma mawo je gushe gani annabi sallallahu alaihi wasallam yani abe gidai ba amma ni imani ma un ya shayi ku tile ko shaka yo ki ka ku yi imani amana na'am wallahi haka wa tauba وما لكم علا تنفكوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح من قبل الفتح وقاتل أولئك عظم درجة من الذين أنفقوا من بعد من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير وما لكم الا تنفقوا في سبيل الله to en asu megbe ma ni ki to do yo ni ge la ma ya won la ya won di ha yin fi sabilillah fi sabilillah ke te gbade gbadu ẹni kì í mú kí a du ọkọ̀ èkìtì ẹ̀yà ọmọ máa gbàgbẹ̀ ní àdú èkìtì ẹ̀yà ohun máa du yìí ẹni kì mú kí a du kí iye du kì du bìbì gbó 1000 ní kí gbálùkà gbálùkà mẹ́lẹ̀ kó yùbì ìrìnlẹ̀ bí 500 ìgbálùkà gbálùkà gbálùkà mú họ ìrìnlẹ̀ bí 200 ìyẹ́lẹ̀ mú kó ilẹ̀ naira imele kojubi 50 naira imele kojubi 20 naira imele kojubi ikpibe pamelu ohun ni ni ohun ni kéde lẹ́la pàtíkwá ni kí ọgé dùgbẹ̀mọ̀ àdùn ọyọ́ ẹnẹ́kàdọ́mọ̀ ń pamelu àdọ̀pá àpàtíkà yóò ń ẹ́dẹ̀ ọyọ́ náírà mẹ́rẹ̀ lókè àti yónà kó alígbẹ̀ ẹmọ ayé ní ìyọgé lẹ́tùgbẹ̀

ìmí pa mẹ́rin lódú mẹ́ tágìdì mú tàlátọ́ mọ̀ wọ́n máa lẹ́kùn mílá tó ń fi kò fi sẹ̀bí lè láà ẹ̀hùn kí tákù mẹ́má ní kí dẹun kó àwọn látọ̀dọ̀ ọjọ́ ní ìta ibi mẹ́ka mẹ́ra kí ni mẹ́múdù mẹ́múdù sí ilẹ̀ ibi mẹ́ka mẹ́ra kí ni ọkọ́ lẹ́kùn mẹ́dọ́ alóyí ìyá jẹ́ mẹ́múdù náà bàtà lẹ́ ṣe lọ́ṣìn ní mẹ́sàlá ẹnu ọgbẹ́ kàkẹ́ bí lọ́ṣìn 50 naira adẹ́kìbíir aláhù akbar ẹni kí wọ́n dùwà kan máa rí adúdú ìta ni àwọn ọgbẹ̀lẹ́lẹ́ yíwùn kọ́ ayé ogun ọmọlúkùn ẹ̀dọ́ amẹ́dọ̀dé ìta nù pẹ̀lú tọ́yà àmúdúgbò àbí dúkùmàṣàmá náà ọgẹ̀chá ọgẹ̀chá kùmẹ̀ akbar àbí ẹgbà ọmọ ya pílánì bó kọmìtì ya pílánì mẹ́ni ẹnẹnẹkù àwọn orí odé lẹ́gẹ̀ pé ọmọ yìí máa ṣọ́gbọ́ makàkẹ́ ti máa ní ya kọfẹ̀ náà bá náà kẹ́ẹ̀dá àbújá ọmọmọdé náà lùtọ́ àmátàrà àkíkàdé àtẹ́lẹ̀ ọmọdún lùtọ́ dàrẹ́kítọ̀ kẹ́ẹ̀dì lóko ya yìí ẹ́tì pẹ̀kọ́ ládọ́ ọmọdún òdútọ́ ẹ̀yìn àdáhùn kìí máa yẹn ma àgbà yàdùn ẹlẹ́ lábòdú kùmàkúrùmà yóò tágàdà lọ́ṣìn ó ní ọkà ìhùmàmẹ́lì ọjọ́ lọ́ṣìn mawan uyo bete abana yi nga me adama omu yi gbogbo ma ko ma ti bete abe ma yi vile yo ye mi ele du ma melo du ma nọ. no be vile ye mi eh headmaster primary school gola mi mere ya odun yi headmaster primary school ye ma mere to o eno gene gide ya ya ya ti store gide o yo ni mi to me ma ka ale ni to abegi dai amma ya biloci ne o amma mu na ya dudu maton ela be kuma bo yima madu ma ko no joshi ga ma ya shi la koro malin ene du kuma kini use ki da ya dunyi tagma ya ya so armenu wa gba e ma kama de ka o yele e abona gi o problem ngado mo iya yomo ya kudago dago rinya luka rinya luka ka mashalashi ya ku ngeli enu ngeke kwabe e ba ku ku ngaro ku ngeli mashalashi ke dai eliku e ba ku ku ngaro amma ya ta ta kamu na bu mun ma daga ga ne to alhamdulillah to shi on gete ce ne li ka ki u ga dai producing amma unge mu da ce unge gbalu mashalashi ke ame mesmate silin ame mudu esmate agbamu ame mudu esimeti tiles amemudu tẹmu mẹtalẹ yẹlẹ tún agude ilẹ yìí kẹ bàbá amẹkọ ọlọwọlá mi. ọ̀gbọ́dọ̀ amúnikẹ́ máa yọ ni atakbir aláhu akbar yálàjì yálàjì máa wọ́ ń pa kújáká máa dọ́ ń yálàjì lè mẹ̀yẹ́ mẹ́rẹ̀ tí alùkìgbà alùkì kọ́mọ́lẹ̀ ẹnẹ́gì mímú wúnyí abáwẹ̀ máṣẹ̀gbà kó nẹ̀ kúkú máa wọ́n dàbí ṣàìtó kú dàbí ọdún múnà ọdún méjì òmúnà gẹ̀ níbà ilé ẹ̀hùn dúwà jẹ́ ọmọ ẹ̀nẹ̀ dúpẹ́ àkó ẹgbẹ̀rẹ̀ náà gọ́ ìta àbújá ló ń àmàta àgbà ó kéèkù mẹ́wọ́n fi ẹ̀kú àmúnẹ̀ yìí mẹ́múdú wọn nẹ̀kẹ́ mú sọ́kú kí ákẹrẹ bá àbújá ọmọlẹ̀ ipa àdága lùgbọ́nà àmì tí bìrì fẹ́kì iye ká máa gbọ́n kẹ́ ákíkà yìí gbogbo protocol wa wa takada kotane ame ado yo yo ka me anya wa chenke wa pro taka ma ame aji ame ma taka me wa so akede no yenga me kemu da bialu meja ka takada ko ele mune ma takada le wa ne mi dan tunugun go ala ji ede dunyi ko yelen for the past two months era na minihu kolele ipo jime mu hmm. nem da bi ayane egba ka amado egba egba ma shi lunch o Eh, islamia primary school ẹgbẹ́ ma yìí amẹ́ni lélelele gbódú ohun àdọ́mù yìí alkóòrè kò máa ṣe ṣe ṣe pàkóṣáká tọ́ ọgbọ́dún ẹnẹ́dú ṣe ká ìhùnmánú alkóòrè kò máa ṣe kàyáwọ́ ọgbọ́dún arábìkìlá àti tẹ́lágọ́lẹ̀ ìtẹ̀ máa ṣàtìkọ ọjọ́ ìyẹn tó máa lẹ̀ pọ́tìrì ní ẹ̀ ẹ̀lí ọgbẹ́ àkínní ẹ̀ ń aṣàmúnẹ̀ mali kwo kole mu denge chihi ma won ni control o jari moto mi de unyi mi ane mi ele kungi na ba yo ngo chwe ngone gen o de ne mune aye kuma chin yodu le tore ne mune gugele bi ki maneru jele en wa chu megwe yoni fisabilillahi shi gugedu amune ni kidi yekan amune kidi shehu magini ene ida ju magini ini ye kaka ene mune dai no ye ene ka dai no ye ye masala ti gide ya gida na yi inu jali nwa masala ti uja ne ai pa ku chaka ya ji owo ka man church kuma to egbe gede cho egba egba kuma si offerings egba kuma ti yen wojo kuma òkú ẹ̀kẹ́ ẹ̀gbà ọkọ́màkù máa ní oṣooṣù eyú pẹ́ ẹ̀kẹ́ ẹ̀gbà ọmọ àdùn ọjọ́ every month ilẹ̀ tẹ́ máa ti ohun máa dúró kóṣù ní pásítọ̀ yìí ohun máa nẹ́rù expenses ẹ̀ ohun máa dúkù máa ṣe ọmọlẹ̀ tàmá yẹn wáyé àdéhìhìyẹ déhìhìyẹ déhìhìyẹ ẹnẹ́ kàdọ́mọ pí okùnmá títà dín náírà mẹ́lú ohun tábàdùn mọ̀mọ̀dán ìmúdà agbálùkà onúkùnmá dùn kọfí sẹ́bẹ̀lá ìdúkà bisimillah duka mi tati ga ga ko ma la ci do le ngay dete ni ko ma de yini ni ala bisimillah duka mi ati mi ni ko ma de yini ni na ra me lu mu ya dua bi ko ma ko la wala mo ne ka ne yi masala si de aje kam dun aje kari da ba bolete turu kan gi do ko du du dojo so la qur'an ni maka icho la wazi maka icho la owo maka icho la masala si maka turu ku dojo kinyate litakuna kalimatallahi al-ulya turuko la oyo gimu dunga yate dunga Allah tabaraka wa taala chini chujuinwa yani hi walillahi mirasu samawati wal ardi meru turojo meru turojo oyo aje ngu yale pane me kubote ko yako me kubote pa ko yako la yastawi minkum man anfaqa min qabli al-fath wa qatal abokuma kokoma bi egbakuma ma bi o ma kai bitani abokuma kokoma bi egbale kuma ngojuja ma ce go abi kuma akpo ko bi obi manu igba kadini cha baba baba egbele kadini se no bata islam egbele ba eno bata islam shi ko launta ya sponsor islam a need ene ki sponsor boku ma kokwa boku ma kuje wa ta islam kini kinago adini ani de ngbale ojo akabo kuma kokko du egbale ba ma ce go abodu kuma wa obi ma kuma annabi sallallahu alaihi wasallama yani da'uli ashabi me kona mi sahabe mi yo ene dugi yibenu ki dalu chumano ene dugi yibenu ki bumana no ini course aka gidomo ka chi islamic studies mado ako amado ami khulafa rashidin mado omole i course leba me chi gbogbo ba ma chuluka mi sahabe ine gba ko manyawa ina area ko manyawa ko ma chuluka amado da abu abu abu musa al-ashari madudu amado madudu sahabi anabi sallallahu alaihi amri amri amado amri bin al-asi abo meji lele madudu abo meji gide e oluka e ami syllabus lele ba ma bi amri bin al-asi na aluki chibi jumaja aluku ma shal kori kami sahabi gide kuma ya shali munafiki sahabi anabi makola onde o sahabi kuma jane kuma design e gide ba ma design oji jahilishi ojú gbòdò so wẹ́dú kẹ̀náwí skúlù alẹ́jú gbòdò lẹ́mọ̀ ayá dùkú ẹ̀ ẹ̀ máa ma ní àkídà alẹ́jú gbòdò lẹ́yìn ẹ̀nà alò wẹ̀rẹ́ kàmí sàábà níbi ọgbọ́dún màkì àṣẹ náà yóò ló máa ṣe kàmú olùkọ́ kẹ́nà lẹ́dú kí a ṣe é fọ́jì máa fọ́jì mímá tó dálẹ̀ ọjọ́ àníbi sálásálàmà ẹni hi àmì sàábà mi bá lẹ́wọ̀ àǹfẹ́kọ̀ àhàdùkù mítìlá òṣùdìn dáhàbà ṣẹ́un kẹ́nẹ́ dé òhùn mẹ́ta kà ṣúwó gold kidabe na kuwa hudu nge mudu chisera ka todo joba ma balaga mudi ahadihim inya na mudu ka kisabe du todo yon wala na sifo inya na kwere man sabe na ngu mumika imudu todo yo uyewe adabe na kidabu hudu leba inya na chumu miki ma kamaduni sami sahabe anabi sallallahu alaihi makoko mata madi sahabi ga kakiki suhaibu bin sinani miliyoniya ni shi olugonugo shi miliyoniya arziki oko ohun tẹ debino tẹ amẹ́ngọ́ rẹ̀ okuno rakumi amajoyi unyi ine ọkọ ìjúnéjú ine góòdù ine àwọn ma ní ẹgbà ti sàábẹ̀ gẹ̀dẹ̀ ìwọ̀lọ̀ ọba ọbàtàkùnmà sí ni dùn ún bá bọ́lọ́pùn adọ̀bàtàun gbọ́maka ani bi aliga mu ngwe gire gire aba ni bi mu ngo yete ongun gun gwe ngo nga ya ngo abi nga ya ngo ama kafiri akawa gini wa ngo naraka wa na alum oko edu kete pa kuchaka we ta ine dela ko en sheku we o hele cha ma yadu tra ku mi yoka we ni kine ku mi alum oko gold yoka we ni kidu ti alta ku mi alum igari zigi mu igbo we kai arziki di arziki ununu kunne te gidai unga boya ka kini uniki ta ni uniki ne udugu mi aloni sai da alabe ku ngonu ingo gupe ye kai adini atanu mo umanya umangwa kare ba dini ni una dini ni una arziki ne uyo jona una da arziki le jo baba baba un odomu yola kaun inu sahibu go ola yuki ama shinu alukuma aka ma mini ẹmu ńwọ́ lè bá ẹwò ẹwọ́ ẹkí ní bàbá ẹun kò ń ányá kẹrẹ bọ́ gbà níbi ìbá òun dẹun lẹ́pàá yọ ìjùmọ́kà yọ inú wẹ́ má lóhùn kẹ́ níbẹ̀ kí lóhùn lò ìyẹ́kù ẹ̀bọ́ yọkọ̀ àríṣekú eríṣekú ìyẹ́dúkà mẹ́ra kọ́ àmẹ́lẹ́kẹ́ àmúkọ́ ya mọ́nìtọ́ ongi leko leko leko leko abale ngili oyo nwaru du ongi dati yona medina e, medina ya kare bani bi ngani sallallahu alaihi wasallam ni bari zikiya jo yenu tono gane era ne unduran ya ba arziki nga nabi sallallahu alaihi wasallam kini ka abu maka yini megi milionia ka agbodu megu nwagu ahe ahe kete kine oninagu ujeun yeki ne ale yuki aye yona yin iye itakwa me ya ne mu munele ene ki no ki subhanallah tuda dini tuda arziki unga ya taka nabi sallallahu alaihi wasallam akiola gide ka iba taka be bi agbo yin agbodun kagi milionia multimilionia awogene gidedo ya ne baba nei kuma gbodun ku bi go ma wada i uwe chale yonge sile inga ma adile ishi walillahi miratu samawati wal ardi abudu ku nge popo ele o ya yengu wele islamu nge akare bo ni ya dini taki boku manigari ta mashini bunyari down boku manigari ma bunyari ma down boku mandebino ma bunyo ma down tɔgɛlɛ machine bu jɛun taki nu jɛun kisi ne jɛwa ne bi ye gbogbo tubiya nɔn idu kɔ bata adeke kura ne a hɛ kete gine la a hɛ kete la ine o biya ta ma ka hɛ mi jɛ ta ta ma kuma nyu taki na hɛ a ha ne bɔ taki si ne ne inna lillahi wa inna ilaihi rajiun gona kami sahaba ne biya dɔ kɔma ci kun ka ma je turu kuma a di nin gide ne turu kunukunukuma kimi dɛ n'o bata. ụbịa na ụma mọ na aja dụṅọ takikini nye aja ta kụ kwanwụ takikini bume sẹ́dínà abọ́kàrù sadiq radiyallahu ta'ala anuhu tó abánilẹ́pìtì ń wọ́n dẹ̀ tó ẹgbà ẹgbà ẹgbà kàdínì máa wà ìyá àmúnà ẹ̀hún là máa ládùn máa kó tí sáàmù ma aladumaku ti damasku ma aladumaku tu gbodugbodo jane misra so ma ablela abeku ma anya gya nwunwu anya aja ma anya nwunwu maya ma ya ọkọ kọlọ ma yara nwa iledu duki we aja nwunwu na yi ọkọ kọlọ ma ọkọ lebo ma nwunwu yara nwa so ọ na yi omi ati ni ye enya gya mi ba oke to iya yi e nini teki ojoji mu ma kene lẹsẹ ne amana ni se kìsẹ ne gaskiya ni se iwe employ ti wo kọlọ

yawon yájá náà mú ní marokon so òun gùn jẹ ní sànà tàkì yá níbi jẹ nọkọ́ pọ̀ léhùn ó kí òun yàwó ṣàtìkàdì nìdá tàbí sẹ́nà abakar wá sẹ́nà abakar kí ní ṣàtìkàdì nì sí ni kọ́kọ́wá sí ni kọ́kọ́wá ojú ọkọ́ kì sẹ́nà umaru yẹn nìyí ẹ̀wọ̀n ẹ̀ṣí tàkì abakar kì í ṣe irú tí edu mi insha Allah ojo eje ojo kita won ha de lo bahai ngani bi sallallahu alaihi wasallam adaw ga kini eni ki ye no ojo oje la won ha ile ko lo ba ka munwa ngani bi sallallahu alaihi wasallam na abajo yi lunch ni kan abajo yi ati ka du sukolo bu ma ma, iguma dunga meno bata iguma rutu boga ne alu tokole awe smith kwa kucha ka oko kani da miliyon ajo ichoko million abane ngati ni oya unukene ne ne ne kidwa sabi kwane yunga di 10000 eni kwane yunga di 20000 eni 50000 100000 eni ne umar radiyallahu ta'ala anhu igane gane abakar domon yenihi abakar oyo elemu ni hema ungemela ubada ungemise na abakar ungemela ubada kunisho ojo oko kungene kwa kushaka alukele chabane ungemkweru miju ngemi yukele dungojo ngemi yukele dungojo ṣàkàṣù kún ìṣẹ̀pẹ́rú méjì abáyọ̀ yìí yégi nẹ́dún ìṣẹ̀pẹ́rú méjì yégi nẹ́dá wọn láàrin ìmárùn-ún pẹ́rẹ́jú méjì méjì kàdùn ọjọ́ ó kàṣí hùn báyẹ̀ tẹ̀gbìr aláhùn akpọ̀r é ìmìdẹ̀ngà yẹn gàmù ni ma yẹn kọ́ máa pa kúṣáká ọkọ̀ ka àtẹ́nì pa kúṣáká ònúkà lílẹ̀ tó ike ní ìdúwá ike ní ìdúwá àwòlùdàmá tọ́kọ́lẹ̀ ònúkà ànẹ́dẹ̀ yẹun yìí àtújẹun ìṣe mẹ́wẹ́ ìsinmi tìbókùnmọ́ alákùnmọ́ alẹ́ duka wa yojuma duka ke umma ka kwane sai na bakar mu kudu kuma ke umma kwane yi sai bakar mu a sai na bakar mu kudu ma gwagwa eh lahiya me jimi ogo ne tingini bai lochi ni ngama ama jimi a chile eh lochi na oge ani bi na oko ogo ngama tini hi hun ma ko na romi ni kumya de mi ani ani bi to amune mu da bitrai me ina amune ene ne dudu alalime ihe ekenele ŋe duke eto ogbodo arizikun kun ene pa kocha ka ngam ko so yele Allahu akbar arizikun duko ngene welit ameu na petiji o yanga ba yo iba era teun ije ni bokiti ke ko mo ku sheda do oko ede la about 3 million amenya mele do oko ngere mo use ukun pa kocha ka gaba ya. okwu ikwunge nedo na agbagbo nei ikwunge nedo na agbagbo nei dobinu ke di hele ame aka me ata enye amu ogbodo hele ame nyam kuta ka me mokole kucha din ogbodo oko unge mu kongojo alku agwa ke dola un ke 400000 yele yele ni abakar weta weta ye weta ye ihe to ngewe me enwele eni abe mewe kwa kuchaka ke mko ngojo ya amo ye ya junyi amo ya junyi unugun guya ena ye aduge ni enwe tunu ngo ya kome inu nga bi kwa bi ma yo me ni ojo bi mele ugbo ụkọ mbụ ka riziki ekwu ụwa eche ga rabdu mun ilo ojo le ile ngani de o ngada bi bolo mun ga do arziki ngba ko chaka o nga o donate to sena muru ene bit sena ire iliga bit me abakaru aya abayo eme abakaru me manko de dudan ogbode nge nga abakaru ka onye kwa na gbegbe a onwe ba nwa chikọbedion na ya ọghọ kọbedion ụma kọbedion ọka egwu kọbedion ogwu eji a ọgwọdọ ele eleche na ọtọgba nweye ọ na-adu nwa dugawa dugawa gbodugu nwere isi emunwe bi ele allah akbar nabi sallallahu alaihi wasallam lọ́gbọ́n náà máa dọ́kọ́ máa ṣàtìkàdì nílé sáábí kàmà rí dọ́wà kí ni abúdáàdáà ohun máa dọ́ abúdáàdáà gírẹ́yìn báyìí ni ìnà ọjọ́ kan níbi sálàlá àlẹ́sẹ́lámà kọbata ọ̀pẹta wátánì wọ́n níbi sálàlá àlẹ́sẹ́lámà àti ìnà ọkọ́ ọkọ́ kù máa dù ṣàtìkàdì náà bá yọ amma ta kawo yi bayani sahabi lalle shi da yake ba kawo yi manzan da zai yi kudu lillahi kadan hasana to da ala mi sahabi annabi sallallahu alaihi wasallam ma mo ko maru chati kadini o ko le kuma ko bi ba un je nga dini ni ke do mata ka bi ya karbo ni amora ta nugu nugu bi kuma chaba ko je bi mo gawara ma ci ko abudu kuma ci o ma ci mana nanu egbe ka ma cha dini ba ni jumbo mi ma ẹnẹ wé ohun màṣe yìí tó dáa máa ń chọ́ọ̀chì ló yá nẹ abẹ́gálò kùsẹ́kù àjọ yá nẹ sáka máa kò máa ṣàbàpà máa dẹ́gbẹ́ ẹyẹ hu má àmá búdú kò máa dẹ́gbẹ́ ẹyẹ bá máa jẹ torúkú máa ṣàdí ní ìpè yẹ̀ ṣùlẹ̀ ní má sí ní ṣàdí ní alẹ́yẹ ẹ̀dọ̀ ọ̀la máa ń tó dáa lẹ ẹ̀gbàdú máa kò máa nìyí ohun màálù máa ń yádà kéṣi kó ànàkéṣi máa dùn wá màálù tánàkéṣi máa ń yádà máa kéṣi máa dùn wá máa ń nàkéṣi kí ẹ̀yà ti tẹ̀sí ìrìn àmà àkéṣi lẹ́yìn àkà ń wá màá ń tí nẹ̀ẹ́nẹ́ kì í àwọn gbà kéṣi máa ń rú lè bọ́ màá rọ kọ́n àkéṣi ẹnẹ́ kì gbójú àkéṣi máa rọ kọ́n torúkú máa ní kéjú sí ọyọ́rú má Allah akbar alùkàmàṣírẹ̀ mánú ṣe iná ajẹ́rú máa ingo yiye ce gitala hauma ba haka jiye ga ga ne ma ngodo ya ngine sio ka haka jiye ga yawa ne ba mamo mama du ma umdu chakisili mama ne bu mamudu nga kicha ka ne gide we ne piuki atuwe atoye atamome ani gide ameneki mamudu nga kichi uje un kakechi la ye amadu oko ya kechi le amanya lu seun torí on ta ki wa ne ki ko yo lo yo ma torí ẹ̀wọ̀n torí kí wàá nàkí tọ́gbọ̀ ọ̀gùn máa torí kí kó máa wé tsọ̀ alẹ́ yẹ̀ dọ̀ma torí kí mi dalùkọ yọ àti nì máa tsi ni alẹ́ ŋà dẹ́ yìí ọ̀gbẹ́ amúnẹ̀ àmà àti nà ọ̀lọ́ yọ kó máa gbọ́ nìké ọkọ kà mọ bí ìgbélé àmọ́ ata bí ìgbélé kà má àti nà kò máa lè kò máa ne dùn nìyà ìbí èyí ni a bá yọ ẹnẹgidé dáhà má tsa kò máa lè kò máa wọn nínú dàbí. Nẹ̀dá ó jà máa kí á tún máa wá Ba kina ki dawo jama ma o ki mai kwane assalamu alaikum o gidai ka ce oje gibo wa gba eh ko kwane lahi ama ni i ko oye ma mi o tu mele ame oda ame moda do ko aji gede dan ko tu mele oda ke dan ka ko aji gede dan wa ye sherida ẹwọn lẹ́yà bó kàá kọ́ náà yọ àbáyọ yìí àbí kò máa kọ́ náà yẹ yẹ káàkiri ọmọ anamọ̀nà yẹ yẹ káàkiri bó kò máa dìkọ̀ tọ́ ọ̀lọ́jọ́ gbọ́ ọ̀lọ́jọ́ la gbọ́ yẹ kí àmì dèlílẹ̀ àlìjẹ́ wa. láyé sẹ́wìn mí kùmẹ̀ ànfàkà mi kọ́ bí fati wọ káàtẹ̀l bó kò máa kọ́ kọ́ bí ẹbí gbélé tákù máa bí o má ka ẹbí yìí ọjọ́ àkẹ́ máa tí ó kété nù mà daraja bele ba un data tetuli un woji min alladhina anfaqu min ba'du ti aboku ma akoko bi obi mali apa mi sahaba ni bi ni kisegonu eh apa mi sahaba nibi aba ni kisegonu abudu ki sahaba nibi le kidu biane eyi imani kade abudu ki sahaba le kidu biane e atikadi ni se ba isegonu bi huani ìṣẹ́gun ẹni dúkì máa ń wọ́n ṣìṣà àbí nígẹ̀ abúrúkù máa gbódì máa lè mi dú abúrúkù máa gbódì ṣe ìdú sàábẹ́ ọ̀gánì dúbà ìtọ́gbàm torí àbẹ́gidẹ́ bá a máa dọ́ kọ́ máa yùyà tákàdí níwá a máa dọ̀ ráyẹ máa yùyà tákàdí níwá a máa dú kọlá lúmá ní anẹ́kẹ́ ṣe wá torí àlọ́ yóò àkíní má ṣẹ̀gẹ́ ẹni òmìnà dúró gbegala ẹni ẹ̀pá bẹ́ ikú yẹ́ ṣẹgọ́bàrọ̀ rẹ̀ abúrúkì ikú pàjẹ́ kàdé ogele ṣẹgọ́bàrọ̀ rẹ̀ ọgẹ́lẹ́yìn àdé òṣèṣì abúrúkì sàábẹ́ dùbì kàdé bá martin ikú nìkídà lógún ẹ̀mdà líbókù máa ṣàdí ní kàmàdó máa ma mi mi ma dị sị na ma sayyidina umaru ma butule aisha ya nabi ma butule ama kwale ma sipo to gane le abadi ne abadi no jo abi deide amuna ijale ma kuma gene ka ma goshi ma ne kere ba imdale ke ne kere no jimali kamali eto bona bi sahaba nabi eto bona bi nabi ebe obodo mọba anya oje nga mahụmana gị ka do yiala agbalele amache nkwe m da mọla dụa gose nna abakarụ kaba na idewu tọmale mijewele ka nwa kaba na idewu tọ uche nke bome gị ọla ka na dịkwa mmadụ abaghị denna ama amaghị na ike agwa gị o ne ọla mụ n'ike tọgbanye amịta aba n'ibiba ihe anyị na ọla echekwa echikwa eme idan ọla akpa ịka egwu kere mmadụ imida hmm. ali kamishi ahasile kuma adi ga kami sahaba nibile alilehun dehi enu re ede ibogu ma akola leni emda de ibogu ma chali lele ka ko ne ni kitogwa ni sahaba nibi ama nibi sallallahu alaihi wasallam ni sahabe uba ete ne kama adalugo ngameleshin ene ka e oluka ka gbo abajo ilugbo sahaba nibi ka abajo ayoko yoye e sahaba nibi won chai

unye ya amaghị anya obigo ya na ewela oya na abụrụ ka gị gbele ka dị takwụkwọ amaghị ubichala na tekpe anya obigo hmm? oge wele ma ha na-ebido ahụ da eche iyi tọla gịdị ebe na gị aka yi sio gịnị gị aka yi egwu nye onyo taghị m dị na ekwumadụ ma lebi nwa akọla gịdị yi tọta gị na ka da agbamalụ ka ihe ọla na echa ka dị ụta ka daba ị na nke nga na-ebi oge ọma ka n'ụtọ nke acha arọ ere oge acharo ede oge kimi bi omemele oge kimi dunwa amana ama anibi oge ocha mu ne kikili machinu anibi ma aka anibi meba anibi ngishege anibi ojo ju ne kikili ngichin sahabe anibi iya ju ne kikili machin qur'an na mama jimama yate hadith anibi adu jimama yate magu makikili no ulma hewu mamati ne magu kikili dani ya ebe telmani sahabe oyele bi kuma chete adini ene duhi no jima mam ko jima wudu ami tabi kuma chokato ami sahabi madu ko jima mamuma tabana lengi de gbogbo ya no yongi ni wa kullu wa'ada Allahu al-husna ogbodu abule ba ojo chechal kore oro ma aljanna fama abe kuma juja taka bima ogbodu ma kwa jima mamuma turojo che che gbalutane taki adal ma ami sahaba nabi ojo che gbalutane kaki ma والله بما تعملون بصير خبير الله ما ان دوك ما يتبقى كجا يا يوم ما جو مما وجونا من ذا الذي يقرض الله من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم ماذا الذي يقرض الله قرضا حسنا e na ka ya menwu ime nwa ọjọọ ya omemele ene dewume ka ya menwu nwa ọjọọ ime nwa ọjọọ ya omemele ejita ma dọka ya omemele cha gị n'ihi arọ ebe a eli egba arọ mee yi wee me arọ ume omemele ka ka ka lọla nwoke ara elu

lahia inyamụ na elu maara ara gbakwụchaga ogele ojoji ahụ ejuta na ogele ma kụọ ojoji ejachi ohemeji ohemeta oshinwomi bọketi amado kula ijuta na egumakụọ enegumakụọ na eni wee le naba na ene enekwunwele ọla mkpa ha elele bọkịta dị ọkwa gbanwela onwedu nwelewu jenelewo nga acha ịrụ ọma nwa abajo ire

ẹgbà kúkú pa ma ara kún ẹgbà kúkú pa wẹ́n náà táàkì tí ogun yọ bá yọ yìí kì wú kì má kúta gbogbo kúkú pa ẹ ọmọ ẹ̀rà ẹ̀rà ìlú ẹ̀yà ìlú ẹ̀yà ìlú tánẹ̀ tó dẹ̀ ẹgbà dúkù abẹ́ ìlú kánẹ̀ kí wéṣọ mi ọ ma abẹ́ra kún torí lẹ́bà màmá ra kúnú kú la ma nẹ̀ yàmìnà kúkú yà pàá kúkú òun ní ìyà màmá mẹ́ sake elio ne elio elio bile ma pere ma di yona da ma opaji nyetu ma ma opat ma opada re do mama nallo manallo manallo ugu ma ngufu kwa uku kwa ude sana fa inallo ama mero mo ma mero kulo mo ma weda ku ama mero mo ma mo ma lari jimuru tetuku yuda ku to mo mele uji ya mo che da ko yima ai mo che da ko yima ilo ilo ma ogun ma ma gbere we mali danu ama mali danu mara ku danu toru ma mali danu ma akuro ma akuro ti so ama nawa manal manal ba mu nei ehe ehe ehe ehe balati ya nugu kuma ka ma gbere uda ehe ehe Allah ya mu dogaisha Allah ya mu dogaisha abi ma nalugu kuma gba ma chane lelele ma chane lelele yi chon ka ku e cha ku jo ge cha ojo e gba kuma chini kume dai e ti me mara ku e gbale ni kume kuma de ti yu me gbale ni e o ti kume no pana na lo ti yo da ta ki cha kume wo lo wa lo gba e me hidago yo un me do paji me un de me do paji me tu ko de ola kuna aka gede e ba ola kude yu mi le ma bo horo na aka de ola kude yu mi le ma bo kamune hidago yoge na mayo momo wewe kama mo pa mako yime ite ite uta mamo pa ko yime tuko ma mo cheda mo joji udaga umashini muraga goma machane he he gide le hapo dalu ko joji ala ya ji ko gesikia gidi ina mayo mo ama ma we ama ma leli tan we chande tanu we ma leli we roke bu we leli we ni goroge nu take akọ oyo oyo ku ku e pa amera kun eli one ile ị gala anya ile dị gbogbo ya anya ile akwụ egba kpukpukpa akwụle one eme arọnwụ ne kogwugwu me kata olekwu arọnwụ na okolo ẹ̀dẹ̀ ọjọ́ kàtàwọn abẹ́ tọ́bálálẹ̀ ẹ̀dẹ̀ omi fẹ́

ayila kuma onye ihe ayila aduwa na anyị ke atami kwu iche iche aduwa na atami m ala magdullo wara amụghị kuma akịka ibe bụ akịka n oje naza atami ibe bụ machi n ihe gidi gwa gị awọ ide tudu ila chekwun akwụ chekwun tọtụrụ ala ayilo ihe omemele ụnụ anyụla anyị ụnụ ayilo eche nye ndo anabi sallallahu alaihi wasallam akini one aliheri sie uwe kole kegede ole ke chaliheri unadi amara mra ja ku ke chaliheri ke de gutane kuma chaliheri en ama one chaliheri eba enari ari aliheri lekine ba ke chiun to sahabi anabi sallallahu alaihi wasallam mado mado abu dahda egba kuma da gide rugu men dalil fi kurudullah kada hasana yeni onu chojo wa inna allaha la yuridu minna al-qard o yango men ku gbe wa yi ma níbi èyí ó yá mẹ́rin kúgbọ́ agbó iye tọ̀ṣẹ́ ń kọ yá mẹ́rin kúgbọ́ ma níbi bi rẹ̀ mọ́ mi yìí fún àníbi àìmọ́ ọkùnrin àníbi yẹ́ ni fẹ́ ine kọ́dí àkọ̀rọ̀ tọ̀rọ̀ bi ha ètò ye ni ó kún gàbáàrí ọṣẹ́dúkà mẹ́lòun òun ẹmúrú tó gbé ní àmẹ́yà kóbi

kod akorotuhu rabbi azza wa jalla du yidu men ojo me ani bi ka kena me ojo nge men yidu men ojo me shangi no bile zame ni aye ko lenge yaka ni gene nge ajwe ngbo ngbo we no munete onge ngokwe mi no e acha ka chọ yọ wedu menw onwe acha dọ yọ bekwu nga arụjigwu gị ede ewe mi adọ oje nye gete enu enwe arụzi ka nkwa mụ ị na-ede ee wee nụ mụ na-etugbo m na-ewedele m ngogo ye kere m na chi nkwa mụ ị na-ede ee m dụ n'obele ji ame na ihe ọyị eneke ma dị iman abalịla ya aka igbo kwu ma dị iman mana ịkọla abalị ma dekwọta nwụ ama ma mụ daa nga ki takọ onobele igide megbe nke ka alụkọkọ onye na umenwe ikoko ka baa dị ya mụrụ yome ha na ịkalụ ka ma ngodogbo mune yeni robi ha bi aka ya Ya yeni aja kenya a ele ye hu eba badahra ele ye kenya na nga neturu kado kalu imanu ya mama oriji mubi ha na ye imani ogigire eba oyogi ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka

todale egbadu ka de ntoro ojoba aguka kinihi irushi hin arushi hin go mashala shi maye mari yeka yeka ma jeni mari ma jeni maru wiji wiji ma ṣe maru wiyomelu wiyomelu ko upo ke ma ṣe gede abi akoko iku yen rete edomo abi akoko emda ara oko duk ma koko yo jode ba era to okal gene ngera don namne koko ma kumu tuma me kuma kuma tal gena emdo ya woka ero kolen abuga ro ro ko ma ko nyumutu to edi ubuk ma anu kolege kidala man dal ladhi allah qardan hasana ina me ngojo me ngojo yo mele lahu allah ya ya holada ya ubuton walahu ajrun ọládò ìjẹ́ máa wọ́jọ́ àwọn ya dùn nẹ́nẹ̀lẹ́gẹ̀ tó abúyálì máa yàn yálì ní tó mẹ́bà mi tó dókà mọ́kà tó adókà dé ayẹ̀kẹ́ wọn kàgídẹ́ tó dó ọ̀là káyà dó yìí gídẹ́ bá yìí ti dọ́gbà yóò mọ̀ tẹ̀rẹ́lì múmi ní ìnáyì tá ọ̀là lẹ́lẹ́ olùkágbọ́ ọlọ́run sí kẹ̀má ti gbẹ̀kà lulẹ̀ kàdé bá liban subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta sallu ala nabiyil karim amin amin